ọkùnrin ọ̀dọ́mọkùnrin olórin kan Ayọ̀túndé Richard ó mà ti gbé olùdásílẹ̀ ìjọ Mountain of Fire Miracle Ministry MFM Pastor, Daniel Olùkọ́yà agbẹjọ́rò ẹ̀ àtàwọn ọlọ́pàá ó mà ti gbé wọn lọ sí ilé ẹjọ́ bẹ́ẹ̀ ló ń béèrè bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà fifteen billion naira gẹ́gẹ́ bí owó gbàmábìínú lórí bó ṣe ní wọ́n fi ẹ̀tọ́ òun dòun tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé lọ́dún tó kọjá lóṣù kẹfà ọdún tó kọjá ni àwọn ọlọ́pàá ni wọ́n gbé Ayọ̀túndé Richard tó jẹ́ ọ̀kan lára àwọn akọrin nínú ìjọ Mountain of Fire lórí pé ó fẹ́ ba pásítọ̀ Daniel Olùkọ́yà ní orúkọ jẹ́ ṣùgbọ́n ní báyìí lẹ́yìn tó jáde kúrò látìmọ́lé Ayọ̀túndé Richard ó mà ti pe gbajúmọ̀ pásítọ̀ náà ọlọ́pàá kan tó jẹ́ ọmọ ìjọ tó pè ní ọmọ ìjọ mountain on fire àti àwọn ọlọ́pàá ní ẹjọ́ wípé wọ́n fi ẹ̀tọ́ dùn ún wọ́n ti ọmọ lé lọ́nà àìtọ́ wọ́n sì yẹ fóònù òun wò lọ́nà tí kò bá òfin mu ilé ẹjọ́ gíga ìlú Ìkẹjà yún Ìkẹjà high court ní ìpínlẹ̀ Èkó ní Ayọ̀túndé Richard ni ló máa gbé ẹjọ́ ẹ̀ lọ bẹ́ẹ̀ ló ń gbàdúrà pé kí ilé ẹjọ́ kó pàṣẹ pé kí pásítọ̀ Daniel Olùkọ́yà kò kọ lẹ́tà àforíjì kò kọ sóun kó sì tún san bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà lápapọ̀ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ òun tó fi dùn ún. ilé-ẹjọ́ Ìkẹjà High Court ẹni yóò da ẹjọ́ náà bẹ́ẹ̀ ni ó jẹ́ pé onídàájọ́ Látòkùn ẹni adájọ́ tí ò gbẹ́jọ́ náà tó sì jẹ́ pé ẹjọ́ náà yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún tí a yìí ìyún tí í ṣe Friday ọ̀sẹ̀ tí a wà you